بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين adúgbò lọ́dọ̀ náà ọlọ́ba tí ọpẹ́ tó sí àtọ̀rẹ̀ tí àti gẹ̀ fún àdẹ́gbẹ̀wọ̀ Muhammad ní ọlọ́ba tí ó kẹ́ tí ó gẹ àtàwọn ará ilé àtàwọn ìjọ rẹ̀ àti gbogbo ìyẹ́wò tó bá dèrò ọmọ Islam tí ó jẹ́ ògbèrè kọ́lọ̀ ń jáde wà nínú wọn. a ti wà lórí gbólẹ̀ ọlọ́ọ̀ba àlekọ́lá nusuratul Fatiha àti sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in èrè ọlọ́run nìkan ṣoṣo láàmú sìn ìwọ nìkan ṣoṣo láti máa wá ìrànlọ́wọ́ rẹ̀ àṣepinnu táàfin máa sìn ọlọ́run òun náà ní ọkàn wa yìí àlè ìbàdàtul qalbiyya àwọn ìjọsìn táwọn fi ọkàn ṣe àwọn ìjọsìn táwọn fi ọkàn ṣe yẹn òun náà ní Ibn Qayyim dákò nu síra rẹ̀ tó pe ní al ọwọ́ àtòrí ẹ̀ ti síra ta tọ́jà ìdí mẹ́ta tó pe ní Madarij as-Salikin.

ìtọ́jú ọkàn yẹn oní àyìn tá a wá fẹ̀ lójú nínú lẹ́kítọ̀ wa lánàá lápá ní aṣọ lórí ẹ gbólóhùn àwọn àfà lábẹ́ agbọ́nrin ọgbọ̀n tá a fi ń sọ̀rọ̀ lórí iyyaka na'budu wa iyyaka nasta'in tí wọ́n sì sọ̀rọ̀ olówó iyebíye fún wa lórí ẹ̀ ìta fẹ́ bọ́ sí lónìí ó náà ní pé al-khawfu minallahi ta'ala amrun ìbẹ̀rù ọlọ́run tá à ní káníkáníkáníkání yìí ọmọ nígbà tó mọ̀ mọ́ àsìkò kan bẹ tí ò ní ibi kásẹ̀ mọ́ pé bẹ̀rù ọlọ́run mọ́ àsìkò náà ni àsìkò tí yẹn bá ti rí ti ọlọ́run bá rí ti ọlá tọ́pa létí ilẹ̀ tí yẹn bọ́ sọ́wọ́ tó dáa tó ti jẹ́ tó ti yọ tí màláíkà kú dé tí yẹn rí pé alhamdulillah tí màláíkà kú ṣe ṣe sí mi ó sì mọ̀ pé ọlọ́run pé ń rí ẹrù náà jì dáadáa. ọlọ́njẹ́ ajọrọ ibi dáadáa kò sí ìbẹ̀rù mọ́ lẹ́yìn ìgbà náà páyà ọlọ́run ẹ̀ ẹ̀ kò sí yùn ní lọ àsìkò ilé ayé náà lọ́nà ọlọ́njẹ́ àrílò torí pé ìbẹ̀rù ká níyì a níyì kìí nǹkan ẹni fún nǹkan ìwọ̀ ká sì máa ṣe ìtọ́jẹ́tọ̀ tọ́lọ́ tí a bá ti wá di pé ọlọ́run tó kó rí ṣe láyé yìí tó fi bọ́ sínú àjẹ́nà à kò sí ìbẹ̀rù mọ́ kò sí ìbànújẹ́ mọ́ ọlọ́run bá ń sọ fún anu suratu Yunus aya sixty two dé sixty four ọlọ́run ní àlá inna awliya Allah la khawfun alayhim wala hum yahzanun alladhina amanu wa kanu yattaqun. لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم ọlọ́ni àlà harfu tẹ̀m̀bì ni wọ́n ń pè ní èdè lábáwá ẹ̀dẹ̀ tí ẹ gbọ́ káwọn bàbá ti mọ wíńdọ̀ ni etí ẹ mélòó inna awliya Allah àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ ọlọ́run tí wọ́n ṣe tọ́lọ́run tí wọ́n pè gédé lórí tọ́lọ́run lé ayé yìí la khawfun alayhim gbogbo káwọ́mù tá à ń sọ̀rọ̀ lé lórí ìbẹ̀rù yìí kò sí fáwọn mọ́ wala hum yahzanun kò sì ní ìbànújẹ́ ìbànújẹ́ ò sí fún wọn nínú tí wọ́n fi ilẹ̀ ilé ayé wọ́n ti ṣe eré ìbẹ̀rù sí fún wọn lórí tí wọ́n lọ dé wọ́n ti mọ̀ ẹgbẹ́ alhamdulillah àwọn ti rí ẹrù náà dì kọ́lọ́n jẹ́ àjọ rí ìdí dáadáa alladhina amanu wa kanu yattaqun. àwọn tó yẹ pé ìgbàgbọ́ òdodo wọn dúró sámsám wọn ọ̀sẹ̀ bọ́ pẹ́ mọ́ wọ́n sì ń bẹ̀rù ọlọ́run ọlọ́run bá àdékè ọlá làwọn múlùbú ṣọ́rọ́ fìlẹ̀ àyà ti dùnìyà ọlọ́run ní ìró òdùnnú yóò ti wá bá wọn lé ayé ọ̀tọ̀ ní ìdùnnú ọ̀tọ̀ ní ìró ọ̀tọ̀ọ̀tọ̀ ní bá wọn tán ah, eh, ọlọ́run jẹ́ rẹ̀ sọ dáadáa o wọ́n ń ṣàjọ àdùnnú fún un sọ̀ tán ẹ̀ ẹ̀

kò ní yí padà láéláé dáhàlíkà wàlí fòzólà àdìyìm èrè ń jẹ́ ńlá nìyẹn kọ́lọ́n dáhùn kó sí fún ìmí àtẹ̀yìn so àsìkò tí a fi lò yìí tá a fi ní ìbẹ̀rù ọlọ́run níbẹ̀rù ọlọ́run tí ó nítumọ̀ tí ó wúlò kálífò gbìyànjú lórí ẹ̀ kó tó bọ́ ò kọ́lọ́n kó sànù wa. ẹni tó tún wá kẹ̀lé pé àlẹ́kọ́fù aláṣàlá ti dàrájà ìbẹ̀rù ọlọ́run táwọn wí yìí ìpele ìpele ní o ìpele alákọ̀ọ́kọ́ al-khawfu min al-uquba kéèyàn ọmọ bẹ̀rù ìyá ọlọ́run nítorí bá lè lọ jẹ́ pé òun ò ṣe ńtọ́lọ́ ní kó òun ṣe òun ò kírun òun ò gbààwẹ̀ òun ò yọ sàkà òun sì lówó lọ ìyàtọ̀ náà wọ́n máa fi jẹ èèyàn yìí kó wá máa bẹ̀rù ìyáhùn kó fi wá máa fi ńtọ́lọ́ ní òṣè bẹ́ẹ̀ náà sì ní bọ́ bá wọ pé tí màá bẹ fún sì náà ní ọmọ rí ẹlẹ́bọmọ rè kó sì torí ẹ̀ náà kọ́mọ páyà rẹ̀ abẹ́ ẹ̀kọ́ ni ọba ọ̀yọ́ yóò lọ papòdà ìjẹ̀kọ̀ amúdúmọ̀ àná ó ṣeere kò ṣeere ó kò kò ṣẹlẹ̀ báyìí wọ́n ló lò fifty two years lórí kábíyèsí lórí ẹ̀kọ́ lọ́nkan kábíyèsí ṣùgbọ́n ti ilé ayé tiwa abádúwájú wọn á sàgbé kábíyèsí náà ni ó ti di àdìmọ̀kọ́lọ́ nìkan yẹn ló pé ntọ́ba ti ẹnìkan ò lè bí láàmú àkíbalẹ̀ ṣọ́kùnmí yìí ọ̀sẹ̀ nìkan tó lè tu ẹjọ́ ọlọ́run palẹ̀ kẹ́ gbogbo ọ̀rọ̀ ti gbogbo ẹ̀fẹ́ nù nígbà tí tu bá ń sàn yẹn jẹ lọ́wọ́ èyí mọ̀ àfi tọ́lọ́ ń bá sànù rẹ̀ tí ẹ máa ti ń jẹ́ kú mi ẹ á yẹ yẹn nìkan jọ máa kú tí ẹ máa ti ń jẹ́ kú.

ó tún ṣe eré ó ti kúkú sẹ́yìn báyìí àwọn kan ti lọ sáájú ẹ̀ òun náà tún lọ bá wọn àmì òtún lọ lẹ́yìn ẹ̀ ọlọ́run lọ́mọ yìí ẹ tó tún ti kú lẹ́nu lẹ́nu ìgbà tí wọ́n kéde tiẹ̀ sísìn aláwọn rẹ́díò ẹrú tún bá àwọn òde gbé láàárọ̀ ọjọ́ gbogbo wọn pátá àwọn òtí ẹgbẹ́ rárá àwọn onẹ́ẹ̀tì ti ń gbé ń tiwọn bí àwọn rẹ́díò à <laughs> ọmọ ẹ̀dẹ́ ni ẹ̀dẹ́ ọmọ wa rẹ̀. Hmm ọ̀rọ̀ ìdíyàn ọmọ wọn rẹ̀ kọ́lọ̀ ń kọ́ sànù kọ́lọ̀ ń kó fún gbogbo alátọ̀bọ̀ sán dáadáa o ikú ètè ìdíyàn fi yọ ọ̀yàn o kọ́lọ̀ ń kó fún gbogbo alátọ̀bọ̀ sán dáadáa. kéèyàn bẹ̀rù ìyá ọlọ́run lórí máa ti ọlọ́run tí ò ṣe má ti ọlọ́run tí ń lọ́ọ́ jì sọ́fìn bẹ́ẹ̀. wàá wà lè kọ́ yẹ sí ìbìlì bíi ìlì òun náà ni ìbẹ̀rù ọlọ́run tá à ń wí yìí ni jẹ́ kí ìgbàgbọ́ èèyàn lálàáfíà káwọn tó tó tọ́ ló nígbàgbọ́ òdodo tí ọba ti sí kò nígbàgbọ́ òdodo. wọ́n wọ́ yàtọ̀ wá lẹ́dùn mí ń tẹ̀sídì kìlù ìsì máa pamọ́ jọ látara pé kéèyàn gba ìlérí ìyá ọlọ́run kéèyàn gbàgbọ́ pé tí ó wàdíkìrì lè jìnnà yàtì wọ́n mọ̀rọ̀ kabatìlà àkìwà kéèyàn sì máa rántí ẹ̀ṣẹ̀ kó fi máa bẹ̀rù ọlọ́run kó fi máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run kó sì mọ́ jìn sọ́fìn ẹ̀ mọ́ kó sì jẹ́ pé yọ́ọ́ máa ṣàkíyèsí yọ́ọ́ máa sọ ní tí ọ̀kángun àlámọ̀rí fóun pé kọ́lọ̀ ń dé ìkángun àlámọ̀rí kọ́lọ̀ jẹ́ ọ̀dà kò sí bẹ́ẹ̀ fún gbogbo wa. ìbẹ̀rù yìí gbogbo mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí òdodo ló ní lọ́dọ̀ àbí ńlọ yẹ kó ní lọ́dọ̀ ọlọ́run sọ fún wa ní Suratul Baqara lọ́wọ́ parí àyà two eighty six ntọ́parí Suratul Baqara náà nù àbẹ́ ẹ̀kọ́ ni ọlọ́run ní àwọn ẹni ọlọ́run ọmọ sọ pé Rabbana la tu'akhidhna in nasina aw akhta'na.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 ọlọ́run wa ti ń tọ́jú wa ti ń rè wá láàtú àákìdínà mọ́sẹ̀fìyà jẹ́ wá iná sí iná tá a bá ti gbàgbé nǹkan ìgbàgbéra ni máa ń múyàn dẹ́ṣẹ̀ èyàn gbàgbé ti tóbi ọlọ́run láti òní dẹ́ṣẹ̀ lọ bọ́ọ̀ bá tójú ẹ̀ bá dá ni ó wà sọ ah, subhanallah ń tún wá ṣe kí nítorí ọlọ́run ìrẹ̀ ọlọ́run tá a bá gbàgbéra tá a ti dẹ́ṣẹ̀ sàmójúkò fún wa àwọn akọ̀tọ̀ àna àbáṣà ti ṣe rọ́bàná ìrẹ́ olúwa wa olùtọ́jú wa wàlá tàḥmìlì àlẹ́yìnà ìsọ̀rọ̀ ìrẹ́ ọlọ́run ẹrù àrùwọ̀rùn wọ́n gbélé a lórí àlẹ́sọ̀rọ̀ nìyẹn ẹrù àrùwọ̀rùn ẹrù tó yẹ kí wọ́n bá gbé tó ń gan náà dìde mọ́ bó lè wọ́n fi àti pẹ̀lú ẹrù yìí ọlọ́run gbélé o. kàmá hamaltahu ala alladhina min qablina bó ṣe gbé fáwọn èèyàn kan tí wọ́n ṣáájú wá inú òfin tiwọn láwọn tó ṣáájú tí wọ́n bá lè yàgbẹ́ sára aṣọ báyìí wọ́n rẹ̀ bẹ̀ kú òní tí wọ́n bá tọ̀ sára aṣọ wọ́n bù bẹ̀ kú òní ọlọ́run ò inú ẹ̀ tí wọ́n fún wa tẹ̀ pé àwọn tẹ̀ ń fi omi ń fọ̀ bí wọ́n bá gbáwẹ̀ bí ọ̀dí bí gbogbo ràwọ̀ kú òǹtàǹtàn wọn tí gbogbo ra ọba kù tán sánmà ni wọ́n tó sínú ń tiẹ̀. èrè ọlọ́run ẹrù arúgbọ́rùn wọ́n gbélé àwa lórí àwa mùsùlùmí bẹ́ẹ̀ náà sì ni wọ́n gbélé wa lórí bó ti jẹ́ pé ó gbélé àwọn tó ṣáájú ó gbélé wọn lórí. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به níta alágbára ìyọlọ́m wọ́n gbélé a lórí tọ́ba ti di ẹ̀mí yóò kún yẹn lẹ́mìí ẹ̀sìn ẹ̀sìn mọ̀ pé eléyìí sára ẹ̀sìn wa wàáfù àná ìdí ọlọ́run ṣàmójúkò fún wa wàkọ̀sórí foríjì wa wa ìrẹ́ni wa wa fàǹsórí náà. alálẹ́ka omi lè káfìrí ọlọ́run fún wa lọ́wọ́ lórí àwọn èèyàn tí wọn ò ṣe tọ́lọ́run tí wọ́n jẹ́ káfìrí. ìbẹ̀rù ọlọ́run yẹn a gbọ́dọ̀ ní lórí ká máa bẹ̀rù ìyàtọ̀lọ́ọ̀bà àlekẹ́ọ́lá tí ó ṣe fún ẹ́mbásà ṣe ètò nínú mọ́ sí ọlọ́run àbẹ́ńtọ́ bá sọ́fìn lórí mọ́ sí ọlọ́run. wọ́n ń pè ní àwọ̀ amírù wọn nà wáyé àwọn àbá àkàntúnṣe tí a lórí ẹ lọ al-awamir wan nawahi bil Qur'an àwọn àti ọlọ́run tó wà ní Qur'an àti ńdọ́lọ́ ńkọ àwọn kan pé kí ẹ ní az-zawajir az-zawajir so àwọn tọ́lọ̀ ń jágbe mọ́ akóńbẹ̀ kò ká mọ̀ sí afáwa ibnu hajar al-haytami kì í ṣe al òun náà ṣe ìdí méjì ni. ìpele ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-khawf min tagayuri hali ilé hasan ilé al-qabih ومن النعمة إلى النقمة ومن قوة الإيمان إلى ضعفه ومن الإيمان إلى الكفر خوفا من الاستدراج فنسأل الله سلامة العافية mọ́mìnì òdodo ọgbọ́dọ̀ máa bẹ̀rù kí ṣe sí òun tó dáa kọ́mọ́dé tí ò dáa mọ́ kò sẹ́ni tó máa ń tọ́lọ́wọ́ fi sọ́rí àlámọ̀rí òun àìfẹ́ nìkan sì yẹyẹ lórí pọ́ńsà ìdá rárá o ẹ má sì ẹ̀yẹ tó o ti mọ ní ọ̀pọ̀ ayé àlámọ̀ ìjẹ náà ó sì máa tẹ̀mí lórí pé orí ìmọ̀nà tó wà ìkọ́lọ̀ mọ́sí ní orí ẹ̀dẹ́ fún ọ ọlọ́dà mọ́sí lórí ẹ̀dẹ́ fún wa o ìdẹ̀kùn ọlọ́run tó ṣe fún ọ ìgbàgbọ́ òdodo ìtọ́sọ́nà owó tó ṣe fún ọ ọlá tó ṣe fún ọ iyì tó ṣe fún ọ kọ́mọ̀ padà di ìyá àtọ́lọ́run ó tún mọ́ bẹ̀rù ìmọ̀ọ́nì rẹ tó le kókókó kọ́mọ̀ di ẹni pé ọ̀wà alẹ́ pé àfà ẹni pé ẹni mọ́ọ́nì jọ̀hún Ah, ọlọ́mọ ti abẹ́ o ìwọ́n tó yẹ kó tó bá ti rómi ó gbójú sáni ọwọ́ adé tuntun jókòó tómi tó tún fèsì náà ah, ọlọ́run ṣàánú wa o ìmánì tó ní ọmọ abẹ̀rù kọ́mọ́ tó di kúfùrù mọ́ lọ káwọ́fà mínẹ́lì ìsìdìrà kọ́mọ́ jẹ́ pé orí ẹ̀jẹ̀ lásán ni múmìnì ó tún gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ lọ́ọ̀bẹ̀ ẹ̀jẹ̀ agbọ́n tọ́lọ́mọba àlékẹ́ọ́lá sọ́sọ́ fún wa nínú Suratul A'raf aya ninety four títí dé ninety nine ọlọ́ọ̀bá sọ pé wà má arsalina min Ila min nabiyyin illa akhadna ahlaha bil ba'sa'i wad darra'i la'allahum yatadarra'un. ọlọ́run ní kò sí àsìkò kankan tá a ránṣẹ́ sí abúlé kọ̀ọ̀kan àbáwọn èèyàn kan. tààrà ànábì ọlọ́run kan tí wọ́n ilà akadínà àlà abilba sáàyì wàdọ̀ráyì nígbà tí wọ́n bá kọ̀ sí ànábì ọlọ́run tó ṣe wáàtí wáàtí wáàtí tí wọ́n gbọ́ á sì gbá àwọn àwọn èèyàn yẹn mú bilba sáàyì pẹ̀lú ìlé kókó nítorí já sí rọrùn tẹ́lẹ̀ yọba di oúnjẹ tí ń jẹ rọrùn sí rọrùn wọ́n bá máa tò yọba di títò kíù ní kéèyàn tó ra búrẹ́dì abẹ́ nǹkan ṣẹlẹ̀ ní Saudi Arabia yìí láti kò ti wí tiwọn ẹ tó ní kalẹ̀ wọ́n mọ ẹyẹ lọ́wọ́ ẹbí fúláwọ̀ fúláwọ̀ kárí mọ́. nǹkan ọ̀wọ́n rẹpẹtẹ tí gbogbo akósí nǹkan lọ́nkọ́ sànù wa lórí ẹ̀ kọ́ bá dá padà kọ́ bá jẹ́ dá padà bí bí ó ṣe wà tẹ́lẹ̀ àbí kó tún bẹ́tà bí ó ṣe wà lọ. ọlọ́ọ̀ni ilé koko á fi mú wọn gbà tí wọn ò gbọ́rọ̀ sí ànábì ọlọ́run tí wọn ò gbọ́rọ̀ sí lẹ́nu wọ́dọ̀rọ̀ ìnira àìsàn àjàkálẹ̀ àrùn oríṣiríṣi kòrónà kọ̀sàdédé wáyé ọlọ́run fi tẹ́ àṣì wa wò ní. wa ma ya'lamu junuda rabbika illa hu illa dhikrun lil bashar. kọ̀sẹ́nì kan tó mọ iye ọmọ ogun ọlọ́run kọ̀sẹ́nì kan tó mọ̀ ta ni ta lọ́mọ̀ àǹtí ń lọ ń jó ní ta adìbẹ̀rẹ̀ táwọn ìrà kú ta ní àbá káwọn bá wọn níbẹ̀ tó bí five hundred bá tún bù kéré tọ́ba ajẹ́ pé jọ́ hàn yẹn lé mọ̀ náà ṣé olúwo ní kí irun rẹ̀ tí ò ní ọkọ̀ dànù <laughs> táàtì mọ̀ pé wọ́n ti wà nínú òwò tẹ́lẹ̀ kí wọ́n tú à nígbà tí yẹn ti ogun ni yẹn fẹ́ tú kó lu kan bọ́ọ̀lù kejì yẹn tó wà lọ wọnú omi lọ nígbà láti kí nìkan àtúnbí ẹ̀wọ̀n. ọlọ́run nígbà tí wọn ọba ti ṣe tọ́lọ́run òun máa ń fi ìnira òun máa ń dẹ́ tí wọn ilé kókó òun máa ń dẹ́ tí wọn làálàhùn yàtàdọ̀rọ̀ bóyá wọn ó jẹ́ra rárá tẹ̀lé ọlọ́run. ثم بدلنا مكان سيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آبانا ضراء وسراء فأخذناهم بغتة وهم لا يشعرون قال أني ثم بدلنا انت والله انت سيري لان صفني أتواتي فاتي تعرفوا مكان سيئة الحسنة èyí tí ó dùn mọ́ wọn tá a ṣe fún wọn tí bànújẹ́ dé bá wọn pé ọlọ́run gbà wá tí ń rawọ́ ra tẹ̀lé ọ̀dọ̀ ọlọ́run àti wọn aṣọ di dáadáa fún wọn ewé tó ń so oúnjẹ tó ń wọ̀ jù ọ̀rọ̀ ọlọ́run tún dé hàtà àfàwò ọ̀kọ́lu kọ́dí mọ́sá àbá ànàdọ̀ràhù ọ̀sàràhù tó gbàgbéra wọ́n tó gbàgbéra wọ́n gbàgbé tẹ̀lé àná wọ́n sọ pé a ah, ìnira gan ó tún ti wá bá wọn bàbá wọn lásìkò kan bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ó tún wá dé lẹ́yìn ìgbà náà fa kàdí wọ́n gbàgbéra wọ́n ní ọwọ́ àná máa nínú máa lè ó sílì yìí sọ̀rọ̀ wọ́n àti ìnáwó àlè yọ ọdẹ náà ni wọ́n ní wọ́n wá tó yí sí yùn wọ́n gbà yìí pé àwọn ará wọ́n àti ọ̀dọ́ náà àwọn lọ́ọ́ yídì táwọn kọ́ọ̀bù tà táwọn ń ṣe táwọn ń dígẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ lọ́ba àwọn yẹn náà fílà wọ́n gbà gbogbo yẹn wọ́n ní nọ́mà ní epo epo wa ló dáa jù lágbàáyé lọ́mọ ju gbogbo àgbáyé àbí ẹ̀kọ́ ni epo wa mọ́ ju Saudi Arabia lọ kọ́ wa yọ lára wa lókù. ọlọ́wọ́ bá sọ pé fa kádé náà ń bá kìtàkà àwọ̀ ọlọ́run abátúnfẹ́ wọn mú lójijì wọ́n hùn láàyè ṣùúrù tí wọ́n fúra mọ́ pé mùsíbà ọlọ́run tó ń bọ̀ wàláwó àna ahàlàlùkùrọ́ àmànú wàtàkàwó láfàtàhánà àlèyìn bárata àti mìnà sàmáyì wàlá àrùbí wàlákin kàdàbù fàkàdínà hùn bímà kànú yẹksibún. àwọn ará abúlé kò tá a sọ ipe ara nàbí ọlọ́run sí wọn wọn ò gbàgbọ́ àfìyà jẹ wọn wọ́n tún ra wọ́ra tẹ̀lé ọ̀dọ́ ọlọ́run a tún ṣèdẹ̀kùn fún wọn wọ́n tún gbàgbé pé àwọn ọmọ bẹ́ẹ̀ lọ ńkọ́ ìdẹ́kùn yìí tó dé wọ́n tún ti gbàgbéra ọlọ́run tó wá fìyà jẹ wọ́n ọlọ́run ní wàláwù àna ahlalukúrọ̀ àmọ̀nù tọ́ba ti pé àwọn ará abúlé kò yẹn wọ́n ní gbàgbọ́ òdodo sọ́lọ́ ní wàtàkà ó kí wọ́n sì bẹ̀rù ọlọ́run láfàtàhánà àléhìn bàràkàtì mìíràn sàmáì orí ajẹ́njẹ́ tán ọ̀rọ̀ ajẹ́njẹ́ tán àbá sì kalẹ̀ fún ọ láti sánmà àsàmáwù yẹn o náà ní ẹ̀sùjò ọlọ́ni wa fi sàmáì rizqukum wa ma tu'adun níbi òjò tẹ́ ń rí yẹn ẹ̀sùjò tẹ́ ń wò yẹn ìjẹ́ ìmú yín gbogbo àǹfààní ń bẹ́ mẹ́ ìlérí yàrá ọlọ́run náà ti ṣe ibẹ̀ náà lẹ́kiri sójú ọ̀rọ̀ náà ṣe yẹ kó aa nǹkan máa yẹ o. ọlọ́run ní téèyàn bá ní ìgbàgbọ́ òdodo tó sì bẹ̀rù ọlọ́run òun ó sì pẹpẹ ọ̀rọ̀ òun ó sì pẹpẹ ọ̀rọ̀ fún wa láti sánwọ̀n láti bẹ̀rẹ̀ sílẹ̀ yìí oríṣiríṣi èso yóò wù lọ á jẹ́ àtàn fún yàn jẹ ṣùgbọ́n ń gbóni ìgbàgbọ́ òdodo ń wà ìgbàgbọ́ òdodo náà dà ìjọba wa ẹ̀dẹ́ ìsọ̀jọba lé wa lórí ìgbàgbọ́ òdodo dà ìjọba ó tún mọ sponsor tíátà láwọn yunifásitì gbogbo nàìjíríà pátápátá kí ni wọ́n ti máa ṣe ń bẹ̀ ìhòòhò wọ́n á máa wọ pátá wàláhì wàláhì làwì wọ́n á máa wọ pátá ńgbà mí kí wọ́n làwọn fi ń ṣeré owó tí ẹ ná lórí tíátà wọn ò ná lórí ẹ̀sìn tíátà ìrégbè ìrà orin kíkọ ìlú ẹ̀sìn àbáláyé àwọn ọmọ tó bẹ́ẹ̀ o àwọn pè lẹ́bẹ́ o wọ́n pè lẹ́sìn àbáláyé o ẹ̀sìn àbáláyé tí a ti Kùránì sọ fún wa lóun náà ní imán ìgbàgbọ́ òdodo táwọn dáhùn wà lórí ẹnu àdéṣọ́lá tó sàn èsì lọ́ba yé jẹ́ owó tí a ń ná lórí ẹ̀ kéése kékeré owó tí a ń ná lórí òhò kéése kékeré ẹ̀ gbọ́ etí wọn bílíọ̀nù tí wọ́n ti ń wọ́n gbé jáde fún ibùdó afẹ́ di ibùdó ayé pé àtúbọ̀tán rẹ̀ bí erémọdé náà ni bí erémọdé náà ni Ah, ìyẹn bá fẹ́ kí páwà tó pàtàkì ju nàìjíríà kó sùn sí ibu ẹrí ẹ̀dì iye ibu ẹrí ẹ̀dì dẹ wọ́n lọ jókòó sí àwọn kéékèèké kéékèèké wọn lè máa jẹ díẹ̀ díẹ̀ mbẹ́ ìwé ìdọ́jẹ́ páwà gan tí à ah, ní ó dì sámi ọdún mẹ́rin yìí látún lò sọ́wọ́ ayé jì bá nù kọ́mọ ọlá tó lè fi ọlá lẹ̀ lójú ẹsẹ̀ bá nù. Ah. kí Buhari ó tó dórí ipò táwọn èèyàn ń ṣe tí wọ́n ń gbìyànjú tí wọ́n ń yìn tí wọ́n ń sọkùn tí wọ́n ń tòṣì àtẹ̀ntà àmọ̀tẹ́lẹ̀ àtẹ̀ntà àmọ̀ tí wọ́n fi ń yìn wọ́n ṣe àti ọjà abamute lẹ́kṣọ̀ kan ìmọ̀ bínú ṣe bí mi ọba sọ̀rọ̀ mo sẹ́fẹ́ ńgbẹ́ bá ní Buhari ọwọ́lé sẹ́fẹ́ bá yé Babangida jẹ́ ni sẹ́fẹ́ bá yé Jonathan jẹ́ ni sẹ́fẹ́ bá yé Ọbásanjọ́ jẹ́ ni mo bá ń ka àwọn àwọn èèyàn ńláńláńlá báwọn torí pé ìròyìn tẹ ìròyìn rẹ̀ yìí ti pọ̀ jù ẹ̀ ń tọ́ bá ní ìròyìn ńlára kì í ṣe bí òṣèlú lọ́yọ̀ọ́ lọ. ẹ ń bá níròyìn tó dáa tó bá Buhari ń ké sèdí òṣèlú Nàìjíríà lọ́yẹ kó dúró sí ọyọ wá sẹ́mi ṣe àwọn èèyàn burúkú tí ó dí òní dí orí ṣe pọ̀ lójú ọ̀nà kọjá àyùn tí wọ́n ti yán tẹ̀ dànù náà ni ọ̀pá ó fi ṣe mérékù ní o ẹlòmíì ṣe òtó báwọn fi lọ dànù délé lásán lọ́kàn gbà wọ́n wá kéèyàn gbẹ́mí lóko ní kó wọn já tó wà lọ kó wọn kà ó sì ẹ̀sìlódì ó sì kú bẹ́ẹ̀ náà. tọ́lọ̀ ń dá nǹkan bá a tún wọn ṣe ọlọ́ni anna ahàlálẹ́kù àwọn abúlé kò yẹn àmọ̀nù tó bá yẹ wọ́n nígbàgbọ́ òdodo sọ́lọ́ ni tí wọ́n dúró tì í wọ́n tí wọ́n bẹ̀rù ọlọ́run lafatahna alayhim barakatin minas samaa á ṣe àlùbáríkà wa fún wọn láti bí ẹ̀ṣújò àwọn àfáà tí wọ́n bá fẹ́ ròyìn Sayyidina Umar àti àsìkò rẹ̀ tó lò lórí yẹ̀pẹ̀ kọ́lọ̀ nǹkan kẹ́ kọ́lọ̀ yọnu sí i wọ́n ní àdàbà kílẹ̀ tí ń pè é afá kankan kọ̀ wá láti òkè kọ́ wá gbé ọmọ adìẹ jẹ ní gbogbo àsìkò rẹ̀ ó ní lápá pẹ̀lú adìlù tí Umaru ní radiyallahu anhu Umaru tó ní ẹ gbọ́dọ̀ gbé ọwọ́ ẹnìkan ẹ gbọ́dọ̀ ń gbọ́dọ̀ gbọ́ pé ẹ̀kọ́ ẹnìkan jalè lásìkò yìí o tí a tọ́da mú tí gbogbo tọ́da bí tọ́da bí ẹ ìpínlẹ̀ tí ń pè arches ẹ eru tí wọ́n wo kókó lọ báyìí tí ò ní jọ tí ò ní sọmọ ńbẹ táwọn yẹn kan wá ọkọ àwọn sá survive àwọn sá nìkú ó mọ̀ bí yẹn suspect ti jẹ́ hadu kò sí ti jẹ́ hadu òun tún lò lórí yín ẹ gbọ́dọ̀ gbọ́ pé ẹ lẹ́fẹ́ jẹ́ nìkan pé ọjà lè nǹkan fẹ́ jẹ lómú àánú ọlọ́run tún dé báwọn padà ó tún change ìkẹ́ ọlọ́run tún dé òun déédéé téèyàn bá ti ń ṣe déédéé àánú ọlọ́run yẹn mọ̀ sòǹkòǹgé àánú ọlọ́run oríṣiríṣi oore tó o fojú rí ọlọ́run ó ṣe aburú ọlọ́run yóò ti dànù gbó olóòlò kó ní ìsìn tó ọdọ dáko ẹjọ ń torí ọlọ́run ìmọ̀lú mi o káàró òjì rẹ ni o sáwọn káàró òjì òtún ní jẹ́ ní nǹkan oko àtọ́rọ́ mọ̀lú o ọ̀tọ̀tún màálù ọ̀tọ̀tún ti màálù ẹ̀fí ti màálù sẹ́gbẹ̀ẹ́ kan bọ́ bá ti ń wo ọ̀gẹ̀dẹ̀ rẹ báyìí pé ọfẹ́ tó ká lórí ṣiríṣiríṣiríṣi wọ́n á máa jí iṣu wà ní èdè wọ́n jí iṣu tí wọ́n jí wà ní èdè kí ló sì fà á kò sí imán kò sí ìbẹ̀rù ọlọ́run. tí ìbẹ̀rù ọlọ́run bá ti wá wà gbogbo gítá tí ń forí sọ́kàn ń gbọ́ pé ẹni ìlera bá gbé ẹni ìlera bá tò ẹni tó níbẹ̀rù ọlọ́run àní ní problem yẹn ibòmí ni ọmọ wà tí mo níbẹ̀rù ọlọ́run ọlọ́run ni wàláwó àná ahàlà lùkùrọ́ tọ́ba ti pé àwọn ará abúlé kò yẹn àmọ̀nù wọn nígbàgbọ́ sọ́lọ́run nígbàgbọ́ òdodo wọ́n takáwó kí wọ́n sì bẹ̀rù ọlọ́run lafatahana alayhim barakati minas sama tẹ́gbọ́n mo ti ní àlùbáríkà orí àjẹjẹ tán ní jẹ́bẹ̀ẹ́ làwọn bàbá mọ̀ pé yorùbá àwọn àgbàlagbà ni orí àjẹjẹ tán ẹbí mi bá lóyún fún ẹjẹ nǹkan yìí ń bọ̀ jẹ́ bó ṣe ń jẹ́ sí ọ̀rí jẹ́ tán sátún pọ̀ sí náà ni àlùbáríkà mi àkẹ́kọ̀ọ́ sáfà kankan ti ń tà á ní o mú wá àlùbáríkà wá sí ọ̀nà ìwà àkùsọ̀ náà nídìí kó náà fún ọ lówó àlùbáríkà àbóǹtí ọ̀rọ̀ tayọ àlùbáríkà ni wọn nà sí yàrá pé bóyá ó mú gọ̀ ní òkú mọ́tí jáde àríkà náà tẹ́lẹ̀ nígbà bá sáà ti fọ lárúbáwá òkú mọ̀ túmọ̀ rẹ̀ wọn náà bá ń kó bóyá gbowó àlùbáríkà tààlù ń fún lówó àlùbáríkà tiẹ̀ <laughs> tóun ó fi ní ọlọ́ọ̀ni àlùbáríkà á sọ kalẹ̀ fún yín láti ibi sánmà wàlà árídì àtìlẹ̀ wàlà kí n kà dábù ṣùgbọ́n àwọn èèyàn yẹn wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run nírọ́ kazaba ó parọ́ nù kazaba ó pèlú ńlọ. fa akadinahum àwọn ọlọ́run wá gbá wọn mú pẹ̀lú ìyá wa bímọ kàánù yẹtùsíbù nítorí ní tí wọ́n ṣe ń sẹ́ afaamina ahalulu kura an yaati yahun baasuna bayatan wahun naimun. àwọn ará abúlé kò yẹ kí wọn ò tọ́lọ́ àwọn àfáà kan sọ pé àwọn ará Mẹ́kà lọ́lọ́run rìfá àti ń bì àtàwọn tí wọ́n jọ wọ́n tí wọn ò sí tọ́lọ́run afa aminu ahalu fafa aminu ahalulu kurọ sọkàn wọn wọ́n wá balẹ̀ ní à ń ń bá suna kíyàwó ọlọ́run kọ́ wá bá wọn báàsù àmọ́ jẹ́ ìyà àmọ́ jẹ́ lòkòkò ní bàtà àìsàn máa jẹ́ ogun àlùbáà àmọ́ jẹ́ ogun tó le burúkú ṣé wọ́n fọkàn balẹ̀ pé yá àwọ̀ ọlọ́run kò lè wá bá wọn ní bàyá tán láàrin pé ilẹ̀ sú sí àárọ̀ níbẹ̀ bàyá wàhùn náà yìí mú tí wọ́n ti wà lójú oorun ẹwùjò kan tọrọ njó ni ó ti kọ́ tọdún mélòó kan sí o gbogbogbogbo látẹ́gùn ṣe ó sì ti rẹ̀ mí sára mi à ẹ̀yin ọmọ ẹ wọlé nǹkan kan lọ́ọ́ tilẹ̀kùn bọ́run ṣe gbé mi lọ́nu ọbẹ̀ mọ́jú táàtì ti fọ́ twelve minutes lọ́tí ẹ lọ́jọ́ ń bí rọ̀ àbí mo ṣe ní pé ní bàbá ìgbìmọ̀ ara àwọn ọmọ àti ìyàwó ti mọ̀ kí alóde kí ẹ̀yìn sílẹ̀ àárín pálọ̀ báyìí wọ́n ní ìdí pé òjò tọ́rọ̀ tó lẹ̀ ẹ̀ńdọ̀ ọ̀rẹ́ mi ẹni sísun lọ ẹ̀ńdọ̀ ọ̀rọ̀ wájú wọ́n ti wó fẹ́ǹsì rẹ̀ lọ́ba dìde àti alóde wọ́n tún lọ fẹ́ǹsì mi fẹ́ǹsì àwọn lánàá ti jáde ni wọ́n bá ń wò káàkiri láàrin òru tó òjò tọ́rọ̀ láàrin ní fọ́tà mi fẹ́ǹsì lóṣù wó lọ́rẹ́ pẹ́pẹ́ gbogbo ọ̀nà kí ọjọ́ nígbà tí èèyàn ń sá òpó náà méjì báyìí ní ń sá méjì wọ́n ìfẹ́ rí náà ní pọ̀pẹ́ àti property property fi bẹ̀ property ò ti ẹ̀ rán wọn bá fi gbogbo pọ́lítì fẹ́ bọ́ ọlọ́mọba fẹ́ jà kí wọ́n fẹ́ ṣe ìsọ̀nàdà ẹ̀ńtọ́lọ́wọ́ bá ti sọ́ọ̀bù yìí sọ fún un ẹ̀ bó ṣe túlé túlé túlé lọ tọ́ba rọ̀ kọjá táìmù yẹn ni ọlọ́mọ jẹ́bi ọ̀tẹ́ ni ọlọ́run tó bá wa sí ni kò tó wákà wọ́n ní òtò wákàtí kan o láwọn ti ń wò láti ìbàdàn ti bẹ̀rẹ̀ wọ́n ní òtò wákàtí kan láàrin thirty minutes bíbọ̀ twenty minutes ọ̀kan kéèyàn wá lọ rírun yùn fún odidi ọjọ́ kan lẹ́sìtì náà dé ẹ̀mí tó lọ́run fi pa àwọn èèyàn lówù rẹ nù lọ́run kó tó wọnú ọkọ̀ gbogbo àwọn ẹran dábàá tó wá lè mú akọkan abokan akọkan abokan ọlọ́run ti mọ ti ń bọ̀ gbàtọ́ mi bá ń sẹ́yọ níbi ó fún búrẹ́dì tí kẹ̀kẹ́ sì tún rọ̀ sílẹ̀ sì tún kún lọ. Ah, ọlọ́run dákun wọ́n fi yàrá káwa kú ńlẹ̀ o. ọlọ́run ní àwọn àmínà ahàlùlùkùrọ́ sáwọn ará ará mọ́kà àtàwọn tó jọ wọ́n ṣé ọkàn wọn wà balẹ̀ ní àyà àti yahoo ń bá sùnà yàrá àbúrò kíyàwó ọlọ́run kọ́ wá bá wọn lásìkò yálẹ̀ ta nígbà tí ń ṣeré lọ èwo lọ́rọ̀ ẹ̀sìn tó bọ́ lójú oorun ẹ̀sìn tó bọ́ ní tèǹtèǹtè kí ni yàtọ̀ lọ́mọdé àríyá afa aminu makira Allahi fala ya amanu makira Allahi illa lika omole kaasirun tí wọ́n fọkàn balẹ̀ níbi ìdẹ́nilẹ́kẹ́ ọlọ́run ní makiru ní ète kọ́ ọ̀tàn yàn kó fi jásí tí ò lérò níjẹ́ makiru ṣùgbọ́n tó bá wá látọ̀dọ̀ náà ọba àlekè ọlá ìsìdìrájù ní mẹ́rẹ̀ ìdẹnilẹ́kẹ́ kóòrò kóòrè rèé tó jẹ́ pé ìyàtọ̀ jẹ lẹ́yìn rẹ̀ à kò ní ṣe é kú ọlọ́dà kan ṣe irú ẹ̀ fáwa o. afa aminu makira laa kí a ń fọkànbalẹ̀ ń bi sí ọlọ́run fala ya amanu makira laa ìlàlíkà ọmọ lè ka á ọlọ́run ẹnìkan kò ní fàyàbalẹ̀ bẹ́ẹ̀ àfi ẹtí ó ṣòfò yóò sòwò sọ́ọ̀tì ọlọ́mọ sí abẹ́ mọ́mì ni ọmọ abẹ láyé ọkàn rẹ̀ ò ní balẹ̀ tán yányá lórí ìṣètí tọ́wà yóò tún ọbẹ̀ lọ́nìí làwọn bàbá mi kọ́ ọlọ́mọ dákun mọ́jà ara padà sí ibò ọlọ́mọdé ara padà sí ibò ẹ̀sìn nu ọlọ́mọdé ara padà sí ibà ó ọjà ara padà sí ibà ó alámọ̀ ìlú ayé mu ọlọ́mọdé ara padà sí ibò ó ọlọ́mọdé ànábì wa sallallahu alaihi wa sallam wọ́n sọ̀rọ̀ fún anú sọ Bukhari àti Muslim látọ̀dọ̀ Abdullahi ọmọ Mas'ud àdìsí tá a ti mọ̀ ní tó sì gùn ọsọ yìí pé haddathana rasulullah sallallahu alaihi wa sallam wa huwa sadiqul masduq òjíṣẹ́ ọlọ́run ọmọ bá wa sọ̀rọ̀ olódodo téèyàn máa ń gbà lódodo ni ó ní inna ahadakum yujma'u khalqihi fi batni ummihi arba'ina yawman ẹnìkọ̀ọ̀kan nínú yín ẹ̀dá rẹ̀ ọlọ́run ó pè wọn ó kójọ kíkójọ ni kíkójọ ni ọ̀sẹ̀kù èyí pé dídá kíkójọ ni màtíà rẹ̀ ti wà ó ti wà lára rẹ̀ gbogbo ọmọ tó bì ó ti wà bára jì rẹ̀ ó ti wà mẹ́ kíkójọ lọ́wọ́ àtẹ́kù ibi tí ó ti lọ develop ọwọ́ àbítọ́dá tí ó ti lọ develop ni ó sì máa dàgbà anabi sallallahu alaihi wasallam sọ pé yujma'u khalqu fi batni ummihi ẹ̀dá rẹ̀ ọlọ́run pè fún kójọ sínú ìyá rẹ̀ fún arba'ina yawman fún ogójì ọjọ́ thumma yakunu fi dhalika alaqatan mithla dhalika lẹ́yìn ìgbà náà yóò tún lọ ogójì ọjọ́ míì tí ó dà gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀rí gidi thumma yakunu fi dhalika mudghatan mithla dhalika lẹ́yìn ìgbà náà yóò tún change yóò tún di bá ti ẹran thumma yursalu al-malaku ọlọ́wọ́ wà rán màláíkà sí lẹ́yìn ìgbà wo nìyẹn lẹ́yìn one twenty days àbẹ́ ẹ̀kọ́ tíyẹn bá rí tí àwọn sáyẹ́ǹsì máa fi hàn yẹn gbà mí tíyẹn bá mọ sáyẹ́ǹsì tí ó bá bẹ̀rù ọlọ́run kò sí nítorí lè jọ bẹ̀rù ọlọ́run mọ́ látòmí láti bẹ̀rẹ̀ á tún wá di kí ni ẹ̀jẹ̀ bó o lomi ti transform di ẹ̀jẹ̀ láti bí ẹ jẹun á tún wá di bá ti ẹran èyí ti pé tara àyà ni ẹ bu díẹ̀ wà ń bẹ̀ o látara ẹ̀jẹ̀ ìní bá ti ẹran ó tún ti fọ́ọ̀mù ẹ̀wù tí tóbi ọlọ́run ẹ bá wo táwọn sáyẹ́ǹsì bá wá ń sọ yín látara ẹran ńlẹ̀ egun náà ti fọ́ọ̀mù ìkéké wò tá a máa jẹun tí mo rọ̀ lẹ́nu ní ọ̀kọ̀ọ̀kọ̀ bẹ̀rẹ̀ náà biskit bọ̀. nígbà wọn bá tún wá bí ọmọ tán eégún yẹn ò ní tí ì gbó tó bá fẹ́ gé ní yọ kàn mọ́ lọ́dún ju ẹsẹ̀ tó bá tún ṣe wá ń pẹ́ ńlẹ̀ sí ni ó tún wá máa lé sí ni ó tún wá máa lé sí eégún àgbàlagbà lè ju tọ́ méje lọ tẹ́lá lọ fi àdá tẹ́lá lọ fi dán wẹ̀ iná mọ̀ pé eléyìí ọ̀dà ẹgbẹ́ eléyìí ó ti wọ gọ́ọ̀mù ọdún <laughs> lórí iye pẹ̀ ẹ̀wù títóbi ọlọ́run ẹ̀wù títóbi ọlọ́run ìbí bá ti ẹran náà ló ti yọjú ló ti yẹtí ó ti ní tí ó ti sẹ́ńbẹ́ o kìí ṣe gbogbo bá ti ẹran ní ọ̀tọ̀ ní ojú o ó ti ní àwọn pọ́ìntì kan lára kọ̀ọ̀kan tó ti dúró tó wà strategic tọ́jú oní ọwà converted ìtọ́jẹ́ tójú ni ọwà converted lọ sí ibi ojú ìtọ́jẹ́ ti etí ni ọwà converted lọ sí ibi etí àtìgbọ́ràn ìtọ́jẹ́ ti eyín ni ọwà converted lọ sí ibi eyín kò ní ségun o ìtọ́jẹ́ ti egun ni ọwà converted lọ sí ibi eyín ìtọ́jẹ́ ran tiẹ̀ yọ wà ń tiẹ̀ kò ní kú lẹ́ran ẹ̀wù tí lóbi ọlọ́ làwọn fọ́ fi kulli shay'in lahu àyà tẹ̀dọ́lù àlá àná òwúlé wà ìlú kò sí ní tẹ́ẹ̀ fẹ́ ronú sí ilé ayé ìtẹ́ ẹ̀yìn gbà pé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni alágbára ni alámọ̀rí rẹ̀ ò ṣe é tù nítorí bá sọ fún àjọ ńbẹ kọ́lọ́nkọ́ ọmọ kọ́ àmọ́ ṣe. tó mọ yorùsálù ní malak lẹ́yìn ìgbà náà wọ́n wàá rán àwọn wọ́n wàá rán màláìkà sí fàyà ń fòkò fi èrò yọ wàá fẹ́ kíni sí yọ fẹ́ ẹ̀mí sí fífẹ́ sí lọ́kàn òun wàyú mọ́rìbẹ̀ àríbá ìkẹlẹ̀ máa ti wọ́n wà á pa màláyíkà láti pé kọ́lọ́ ọkọ gbólóhùn mẹ́rin kan lẹ́ o ìkátìbì rìsíkì yìí gbogbo tí ó wúlò fún pátá níjẹ́ rìsíkù tí ó lò pátá yọ lọ kọ́lẹ̀ òkèlè tó o bá gbé ẹnu tí èyí sì ṣe pé ntọ́lọ́ nǹkan pé yọ jẹ́ ìwúlò tiẹ̀ ni olùyọ ọkọ̀ dàlẹ́ o bọ́sà já ni bọ́sà eku ni bọ́sà jí ẹni ẹ̀ńtọ́lọ́ ń bá kọ́mọ́ ni ọ wà jẹ́ nígbà tí èsì ṣe tiẹ̀ ọmọ wa bí lọ gọrọgọ lọ́wọ́ ń fún lábàdà sọ ọmọ ń tọ́lọ̀ wí èyí tí èsì tiẹ̀ ló bí dànù àbádà wo lọ́wọ́ ń fún tọ́ wá ń tọ́ wá ń nà tó ń kì tọ́ ń nà mọ́lẹ̀ ṣé kó jẹ́ tí èsì rí sùkúù tiẹ̀ yìí àwa ló ń lọ fà á nǹkan kan fa kí nígbà tí bí ọba ti ṣẹlẹ̀ wá ti ṣẹlẹ̀ kí ló tún kí wàhálà ò tún wá ìbá wọn kàn gbìyànjú àwọn ó gbìyànjú ni pé àfẹ́ kí nǹkan báyọ̀ ṣẹlẹ̀ tó bá ti ṣẹlẹ̀ sàn gbà fọlọ́ tàlímù ló kù wọ́n kàn ṣe tàlímù fún bóyá tàlímù lè wúlò lásìkò mi. wàá dálì yìí àsìkò tí ó lò láyé wọn ni wọn kọ wàá mọ́lì yìí iṣẹ́ rẹ̀ tí ó máa ṣe wọ̀ṣẹ́ kì í jóná sọ̀rọ̀ yóò jó lórí ire ni àbí yóò jó lórí ibú wọn kọ méjèèjì balẹ̀ ìbí àwa ń lọ rèé o. fawalla fawalladhi la ilaha ghayruhu òjíṣẹ́ ọlọ́run sallallahu òdodo ní máa sọ tí fi ìbúra kún ó ní olúwa tá tí ò sí olúwa tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn yàtọ̀ sóhun ni mo fi búra inna ahadakum la ya'malu bi 'amali ahli al-janna ẹlòmíín nù yín yọ̀ọ́ títí ọmọ àlìjánná ń ṣe é ni ntọ́wà nù rẹ̀ ọlọ́ọ̀nìkan lọ́mọ hatta ma yakunu bainahu na bainaha illa dira'un fa yasbiqu alayhi alkitab fa ya'malu bi'amali ahli ahalin nar fa ya fa ha tí o fi di pé láàrin òun àti kọ́ wọ kò ju gbọ̀ndà apá lọ kọ́kàn kú ni ọ̀tán ọkọ ló ń yọba change yọba ọmọ ọgbọ ọmọ yóò sì mú mi ní òdodo fọkàn báyìí lórí ìṣèjì tó bá wà ọlọ́dà fún un. ètí ìgbàgbé òwe tá a wà wọ́n fi lórí ẹ̀dẹ́ fún wa o ọmọ sunkún sọ́lọ̀ ńlọ́rùn ọmọ ọbẹ̀ lọ́rùn ọmọ tọrọ tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run pé kọ́lọ́run kó mú ọdún ọlọ́run ọ̀sàdébí sọ wípé a máa pé ìdínà sọ̀rọ̀ ọ̀pọ̀lùmùsẹ́kì àìsí wà lórí Islam ó ní àlìyọ́mọ àtúmọ̀tì làkún bí iná fún àtúmọ̀tò àlékún ní ìmọ̀tì wọ́n rọ̀ bí ètò làkún ilé Islam dínà ẹ̀yin sáré àfẹ́sọ̀ sálà mo ti yọ́nú sí Islam fún yín mo ti pé fún mo ti yọ́nú sí pẹ́sìn yín ni síbẹ̀ ó tún ní ká máa ka ìdínà sọ̀rọ̀ ọ̀tọ́lùmùsẹ́kì kí wàá nìtumọ̀ tẹ̀bítínà alàlẹ́ hàkì ìrẹ́ ọlọ́run mọ́sà àmúwájú olóyè òdodo àti ìtọ́sọ́nà kọ́lọ̀ ń dáko mímì àti yín dúró. وإن أحدكم لا يعمل بعمل أهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراع آسر ẹlòmíì nínú yín tí ó ṣiṣẹ́ tí ó ṣiṣẹ́ iṣẹ́ ọmọ náà ní ti ṣe láàrin òun àti kọ́wọ́ iná bí ẹ̀ lókù ṣùgbọ́n dápá ni fàyẹ́sìbíkọ àlẹ́ ìlìkìtà fàyàmọ́lì bíi àlẹ́ ìjánu ìfẹ́ fúlà tọ́lọ̀ ti kọ́ tẹ́lẹ̀ fún tó ti wà ń bẹ̀ tọ́lọ̀ ti nímọ̀ sí yọba àfojú hàn yọba àwọn ẹ̀sẹ̀ ọmọ àjẹ́nà yọba àwọn ẹ̀sẹ̀ ọmọ àjẹ́nà èṣù àjẹ́nà ọmọ kan ní ẹni tí mo mọ̀ máa tètè dé mọ́sálásí lásùbá ẹni ọgbàlẹ̀ yóò túnlẹ̀ ṣe yóò ṣe gbogbo ẹ̀ ọba sick nígbẹ̀yìn àlámọ̀rí láìpẹ́ báwọn ọmọ rẹ̀ ti lu lọ sọ́ọ̀sì ìkànnì àwọn ọmọ rẹ̀ tó ṣe lu lọ sọ́ọ̀sì ẹgbà náà ló kú. àwa ní kó sórí tí ètò ìsìláàmù o torí gbà tí wọ́n rú lọ kò ní choice ọpọlọ rẹ̀ òṣìṣẹ́ mọ́ òkú àwa mùsùlùmí náà sì ni ọwọ́ àkú ló ń lò láti kó fẹ́ àti fẹ́ á pé ibẹ̀ ń lọ́rọ̀ rẹ̀ lọ kátọ́ra wa kátọ́ ọmọ wa kátọ́ mọ̀lẹ́bí wa ọlọ́run kó ṣàánú wa kó fún wa láti bọ̀tán dáadáa o. ìgbésẹ̀ kejì nìyẹn ipe bó o ṣe ń bẹ̀rù ìyá ọlọ́run ọmọ bẹ̀rù kì í ṣe sítọ́ wà tó dáa kó mọ̀ change sí ní tí ọ̀dà ọlọ́run dáa kó mọ̀ sí jẹ́ sí sí change sí ní tí ọ̀dà o. ẹlẹ́ẹ̀kẹta sọ́jà ìpele kẹta òun náà ni khawfu lè lè jìlá lè wọ́wọ́ kẹ́síẹ́ tẹ̀lé ìlẹ̀mọ̀ ó náà ní ìbẹ̀rù ọlọ́run èyí tó mú kòrò dèní lọ́wọ́ tó mú ká bẹ̀rù ká rẹ̀spẹ̀tì ọlọ́run ìmọ̀ ń dúró lórí ìmọ̀ àti òye ló máa dúró lé ẹlòmíì tí ẹ bá ní sáfù láà ó gbìyànjú ṣùgbọ́n tó náà bá rí zin pẹ̀lú gbogbo ohun tí ó wà tọ́lọ́wọ́ àlékè ọlá dá àti ti ń ṣe fúnra ara rẹ̀ ní òwò pé á lọ́wọ́ balùwẹ̀ lọ́ tó kéèyàn máa bẹ̀rù ẹni tó tọ̀ ẹ̀hẹ́n ìgbésẹ̀ ń tọ́ wá ga jù nìyẹn tó jẹ́ lẹ́ẹ̀kẹta ẹ̀jẹ̀ agbọ̀ntọ́ náà balùwẹ̀ lásọ fún àǹpa rẹ̀ nínú sóràtù Fatir àyà twenty seven àti twenty eight ọlọ́mọ sọ pé alam tara anna Allaha anzala minas samaa'i ma'an فأخرج به فأخرج به ثمرات مختلفا ألوانه ومن الجبال جدد بيض حمر مختلف ألوانه وغرابي بسود ọlọ́ni alamtara sọ̀wọ́ àmọ́ ní ìwọ òjíṣẹ́ ọlọ́run ìwọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn sọ̀wọ́ àmọ́ ní análáha anzala mina sàmà ìmọ̀ ìpè ọlọ́run ọba àlékè ọlá ọ̀sọ̀ omi kan kalẹ̀ láti di ẹ̀sùjò. E omi míì náà wà èyí tí ń yọ lábẹ́ ilẹ̀. fa akhrajna bihi samaratin mukhtalifan alwanuhu omi kan náà lọ́sọ̀kalẹ̀ láti sánmà bọ́ọ̀ bá tọ̀wò ìtọ́wò kan náà lóní èyí ní ìbàdàn èyí tó sọ̀kalẹ̀ ní sokoto èyí ní saudi arabia èyí lamẹ́ríkà ìtọ́wò kan náà ní ń bẹ fún ṣùgbọ́n o àwọ̀ ọlọ́run fa akhrajna bihi thamaratin mukhtalifan alwanuhu àwa amú èso jáde èso tó yẹ pé àwọ̀ ọ̀rọ̀ wọn kò bára wọn mu ìtọ́wò wọn náà bọ́bá tún jẹ́ kò tó bára wọn mu àwọn yẹn wà á mọ wá mí fruit káàkiri èmi náà ti ń wà lónìí mixed fruit ẹ̀bá ẹ̀bá wa mixed fruit tẹ́lifítọ́ bá mú báyìí oríṣiríṣi òórùn lọ́mọ gbọ́n bẹ́ẹ̀ oríṣiríṣi tọ́wọ́ ni ó ti combine ẹ̀dọ́ fi máa dá mu ọsàn lásán ẹlòmíì ọ̀sán ti sú ẹlòmíì mangoro lọ láìsí mangoro ti sú ṣùgbọ́n gbà wá bu ọ̀sán díẹ̀ mangoro díẹ̀ àgbálùmọ̀ díẹ̀ àti díẹ̀ tọ́wá mìsì gbogbo ẹ̀ tọ́wá mú lórí ọlọ́run mọ̀kùtẹ́lì ẹ ń bá ọ yàtọ̀ sí ẹni tí kàn bẹ̀rù ọlọ́run torí pé ní ọ bẹ̀rù ọlọ́run kọ́ sáfúyà ọlọ́run ti dúró lórí ìmọ̀ ó ti dúró lórí òye ntọ́ wà ní òkè jù nìyẹn ọlọ́nìfà kárájínà bìhí tamara tí mọ̀kútẹ́lẹ̀ fani aliwa nùhù láti bẹ òjò yẹn àwọn amújáde àwọn èso tó ṣe pé oríṣiríṣi àwọ̀ ni wọ́n wàmínà jìjì báàlì júdà dùnbí gbòm àwọn tí wọ́n lókè lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ lókè lọ́dọ̀ òkè òkè ààrẹ ní láti òde bẹ́ẹ̀ <laughs> òkè ààrẹ mọ́ ní láti òde bẹ́ẹ̀. wa mina lè di báàlì níbi òkè yẹn júdàdùn ọlọ́mọ fi ojú ọ̀nà bẹ́ẹ̀ táwọn èèyàn máa tọ̀ bìdùn ìmí òfunfun wàhùmùrùn ìmí òpupa mùkútẹ́lifùn àlewàánuha àwọn oríṣiríṣi àwọ̀ ìmí òrì rẹ́súrẹ́sú wàgàrà bí ìbùsùn ìmí òdúdú pẹ́rí tá a máa kó dúdú bíi kóró kóró náà ni bùn iná lọ́jọ́ wàgàrà àti ní tí ó dúdú pẹ́rí oná wà ń bẹ̀ wà mí nà nàásì wà dáwàbì wàlẹ̀ ànáàmì mukhtalifun alwanuhu kadhalik innama yakhsha Allaha min ibadihi al-ulama inna Allaha azizun ghafur Allahu akbar ọlọ́ni wà mí nà nàásì tẹ́ bá ń wo èèyàn náà síra wọn lóríṣiríṣi bọ́lá ń ṣe dá wọn wà dáwàbì àtàwọn dábàá wálé àníámì àti àwọn ẹran nǹkan ọ̀sìn àwọn ẹran tá à ń sìn ní àníámì mukhtalifun alwanuhu kadhalik bí àwọ̀ tiwọn náà ti yàtọ̀ nìyẹn rẹpẹtẹ innama yakhsha Allaha min ibadihil ulama abẹ́rẹ́ innama adatul hasri ni yakhsha Allaha wàásù nìyẹn al ó ní mahsuru ali innama yahtallaha min ibadi ulama tó bá fẹ́ lo yorùbá tó dáa tó kàn innama yahtallaha min ibadi ulama ògèdè àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run nìkan ní àwọn ulama iná làwọn tí wọ́n ní mọ̀ ògèdè àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run iná làwọn tó ní mọ̀ tọ́ọ̀bà anímọ̀ bóòlù sẹ́ bẹ̀rù ọlọ́run bó sì yẹ kó bẹ̀rù rẹ̀ gbogbo ọmọ yóò gorí ọkọ ọgbà yìí pé ọlọ́ọ̀bà àlekè ọlá ọba òdodo ni tí màá rí ọba tí wàá ní ìdìlọ ọbẹ̀ ń ṣètò ti ṣáájú kí lọ fẹ́ ìgbọ̀n wo lọ fẹ́ sí fáìlì ẹ̀ tí ò ní máa yọ ọ lẹ́nu bó o sì máa physics bó o sì biology bó o sì chemistry bó o sì economics kò sí ìmọ̀ ọ̀hún ọ̀làánú lẹ̀ báyìí tó sì máa wò lórí ti islamic studies gan téèyàn bá kàǹtì àwọn èèyàn ti kọ́ lórí ọlọ́run nìkan kódà orí lè máa fọyàn ká àhá lóde tó wáyé níwádìí rẹpẹtẹ lọ́ka Fakhruddin Razi tó ṣe tó ṣe at-Tafsir ìdí thirty two ni ọ̀n bẹ́ẹ̀ lé lọ́ka ń tọ́kọ̀ ń pa ọlọ́run ìmí ò ṣe é sọ jáde mọ́ tó ti pọ̀ jù gbogbo ohun tó ti ṣẹlẹ̀ ní India jọ̀n jọ̀n jọ̀n jọ̀n jọ̀n jọ̀n àtàwọn àyèmí gbogbo ẹ̀ ní ẹ̀ àtàwọn ká pẹ̀lú èdè míì míì pẹ̀lú èdè lábẹ́ míì pẹ̀lú Greek kò símọ̀ ọ̀hún tó lè sí fáìlì rẹ̀ àfi tí ṣètọ́n bá ti ṣáájú lọ́kàn lókun lẹ́yìn òní pé a ah, ọlọ́run bá lè kẹ́lá kù sẹ́. ìjọ ìjọ ti hàn kéde pé mo gba phd ẹ̀ẹ̀mọ ẹ̀bùn tó kọ́kọ́ bà mí wàhálà ẹ̀bùn sì bà mí àyà mi bá yà mí kí ni ẹ̀bùn bà mí sí. gbogbo ohun tí mo kà kà kà kà kí n tó wá kan tí mo kọ yìí ó ti pọ̀ jù kò sí tó bá fẹ́ kọ standard thesis ntọ́ka ó ti pọ̀ ju ntọ́kọ lọ mo sì kọ one thousand four and twenty eight pages wàá wo gbogbo àwọn ìdí nǹkan tí mo ti kà ẹnìnú ẹlẹ́ẹ̀kejì ẹ̀rú wọn bá yín ẹ̀dúró gbogbo tí mo wá kà yìí táwọn ìbá dé nàìjíríà ní sọmọ tí mo pè láàfà tí a bá lọ béèrè sí ìsìn kàǹgọ. wàláhìláàbì mo fọlọ́ ń búra ní máa lọ béèrè ìdíje kàǹtọ̀ tí nǹkan ti kọ rẹpẹtẹ sẹ́yìn òsì kà rẹpẹtẹ sẹ́yìn òsì kà rárá rárá kò sí nǹkan ọ̀hún níbi fánìmà tí ẹ̀ bá lọ kí ọmọ pé ọlọ́run ọba ọba tó tóbi ni gbogbo ń ta wá láǹkà tá à ń ṣe tá à ń ṣe gbogbo ẹ̀ tá à ń sórí ìdìgbà mẹ́rin ọlọ́run ni wà máa wú tí tó mí náà ilé mi ìlà àkàlì ìlà gbogbo mọ̀tá ẹni ẹni tí ń tẹ́lá fún yín àwádìí àwádìí nature lásán ni ẹni tá a fún yín ẹ̀ sì lè wádìí ẹ̀ tán kò sọ́gbọ́n tẹ́lẹ̀ dá sí. tí brain bá bàjẹ́ débì kan àwọn dókítà sọ fún yín pé kò lè padà di èèyàn mọ́ tóbi tó ti bàjẹ́ níbi brain rẹ̀ kò lè padà di èèyàn mọ́ ó sì mẹ́ ó sì mẹ́ wọ́n àmọ́ bí ilé ìgbò yìí láwọn báyìí fún lábẹ́rẹ́ kẹ̀lé dín bọ̀ aláàyín fún <laughs> abẹ́ ẹ̀ tí gbọ́ kí n sì báyìí lóun yìí káwọn fẹ́ẹ̀ kan báyìí fún lábẹ́rẹ́ kọ́ ibò aláàyín tẹ̀ ń jẹ́ kí kọ́ mú dókè torí gbà mí bẹ̀rẹ̀ ìdè séjì kan ẹ̀ gèèyàn mọ̀ fi mí ẹ̀ sì máa náwó lórí ẹ̀ sọ́lọ́ ti wá sí gbogbo òye oyé wa tán àwọn tí ń sọ ní òní ìsìn ó lè tún dijọ́ wájú mọ́ sọ pé oníkàǹtì ah, ó lò ní àyọ́ padà dèèyàn padà àtúntìtì wa ọlọ́run tó ti fi mí hàn wá wọ́n á lè mọ̀ dàpọ̀ ọlọ́run sí ṣùgbọ́n ọlọ́run mọ̀ pé ọlọ́run tó fi hàn wọ́n. ọlọ́run ní innama yakhsha Allaha min ibadihil ulama àwọn onímọ̀ nìkan ni ògidì àwọn tí ń bẹ̀rù ọlọ́run inna Allaha azizun ghafur ọlọ́ọ̀bá ọba ọ̀gá àgbà ni adébórí ni gàfúrú alámójúkó ni kọ́lọ́ńkọ́sọ àmójúkó fún wa lórí eléyìí náà ká tún ṣe àyẹ̀wò sóràtà alẹ́ Imran àyà one ninety to one ninety four ọlọ́run sọ fún wa pé inna fi khalqi samawati wal ardi wa ikhtilafi al-layli wan nahari la ayatin li ulil albab ọlọ́run bíi ẹ̀dá táwọn ọlọ́run tá a dá sánmà àti ilẹ̀ àti yíyàtọ̀ sí ọ̀sán yàtọ̀ sí ọ̀sán tí ọ̀sán yàtọ̀ sí òru la ayatin ó tó lóhùn àmì lè káwọ́ ilé ìwúlé àlìbáàbẹ́ táwọn tó ṣe pé làákà ìbá ń bẹ fún wọn làákà ìròyìn èèyàn fi sẹ̀mí ni ó fi mọ̀ pé ẹ̀lẹ́ yẹn ọba ti bí ọba ti sílẹ̀ ó kọ́ mí wọn ó pè ní ìsìn. àwọn wo ni alẹ́bí náyẹ́ bí kò rú láha kìyà máa ń wá kó rú dáńwá àlàájúnú bíhìm wàyàtàfà kàrú náà fi ìkọlì kìsàmáwá ti wà lárùbí. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار àwọn tó ṣe pé mo fi wálẹ̀ gbà kankan yadhkuruna Allaha wọn rántí ọlọ́run qiyaman tí wọ́n bá wà lóòrò wa qu'udan tí wọ́n wà lórí ìjókòó wa ala junubihim bẹ́ẹ̀ náà tí bá fi àlélẹ̀ wọ́n mọ rántí àwọ̀ ọlọ́run ìṣèjútà mọ́wà náà ojókòó àbí wà lórí òrò àbí kò fi àlélẹ̀. ìyẹn pé gbogbo àsìkò wọn máa fi rántí ọlọ́run wàyàtàfà karuna fi kálíkì sàmà á tí wà árdì wọ́n máa ronú nípa ẹ̀dá ń dá sánmà àtìlẹ̀ ẹ o lárò pọ̀jù ti rò ẹ ní àti ètò kọ́sán ara ń jẹ́ padà ṣùgbẹ́dà ronú wa olùtọ́jú máa kálákítà ha gà bọ́tìlá àwọn tá à ń rí yìí ọ̀dá wọn lásán ọ̀dá wọn lásán tọ́mẹ́kẹ́ bá kó yé pẹ̀jọ tí bá fi ń ṣeré ó lè ṣe bọ́ọ̀lù ńbẹ ó lè ṣe oríṣi nǹkan mí ńbẹ ọjà sí lọ́wọ́ nìyẹn kò ṣeé ṣe káwá pé ọlọ́ ẹnìkan bẹ tí ń ṣe nǹkan kan àbí níṣọ̀ kan bẹ ń ṣe nǹkan kan lọ́wọ́ á dá ọmọ ẹ̀dẹ́ nìyẹn lọ́wọ́ àti ojú bó ṣe ṣe yìí ó ṣe tí bó ṣe ṣe yìí ó ṣe mú bó ṣe ṣe yìí ó ṣe ẹnu bó ṣe ṣe yìí ó ṣe ṣẹ̀ bó ṣe ṣe yìí káwá pé kò ṣe ṣe kì í ṣe pé perfection kan ló fi ṣe ọkàn fèsì náà ni ọkàn wà natural ni ọ̀rọ̀ iná ń ran ẹ kí wọ́n fọyín létí yẹn. àwọn yìí mọ̀ sọ pé tó bá fi aago sórí tébù rẹ nu ilé tó ti tilẹ̀ fún fa tó wá tó sílẹ̀ gbàrà tó ọ̀bá ń bẹ̀ mọ̀ yóò da olójú pé èèyàn kan Ah, asọ́gbọ́nù nìyẹn. ọlọ́run láwọn tó yẹ pé wọ́n rántí wọ́n mọ̀ sọ pé má kàlákítà ha dá bọ́ọ̀tìlá ìrẹ́ ọlọ́run ọ̀dá àwọn nǹkan yìí lásán o. bàpọ́ọ̀lù ẹjọ́ òníṣẹ́ lápánu ní ń pè ń bàpọ́ọ̀lù. má kàlákítà ha dá bọ́ọ̀tìlá ìrẹ́ ọlọ́run kèsì pé ọ̀dá nǹkan yìí láì ṣe kó ní purpose láì ṣe kó ní target subhanaka ní ma ní fún wọn ọlọ́run fákínà àdá àbáná sọ́wákò ń bí ìyá náà o rọ̀bàná iná kàmá ń tó dékèlè náà rà bàkọ́dé àkàzá ìtàwù wà má lè zọ́ọ̀lì mí iná mi ní ansọ́r rọ̀bàná ìyá ọlọ́ọ̀bá tó ń tọ́jú wa iná kàmá ń tó dékèlè náà rọ̀ ẹni tí wọ́n ọlọ́run bá jẹ́ wọnú náà fákọ́dé àkàzá ìtàwù odójútì nìyẹn ọlọ́run dàgbà odójútì wa láyé àti láyé kìyàmù ẹnitọ́lọ́n bá dilé rẹ̀ ẹ̀tẹ́ rẹ̀ áà ìdójútì ńlá ni ọlọ́dàkùn wọ́n sàbò wa láti rí o sàmójúkò fún wa o wọ́n dójútì wa o. wọ́n á máa sọ pé rẹ̀ ọlọ́run ẹnitọ́ bá fi wọ́n náà fàkọ́dé àkàtà yìí ta hu o ti dójútì nìyẹn. torí pé ìjọ ọtọ ọba ti ń ronú pé lágbájá tiẹ̀ ń kọ́tà àjọ ọmọ tẹ̀lé ayé tí wọ́n sì wà lájẹ̀ náà ọlọ́run ti fàyè rẹ̀ hàn. èyí bọ́lá mi làkún fi há mọ́tẹ́sítẹ̀ hù gbogbo tí wàá ti ń wù yìí tí wàá ní àlùjẹ́nà. irú ẹni bẹ́ẹ̀ o ti dójú sí yẹn wà máa lè dọ́ọ̀lì mí náà mí ní ansa kò sí alárànṣẹ́ fáwọn alábòsí èèyàn tí wọ́n fọgbọ́ ọlọ́run ya rọ̀bànà ìnànà sẹ̀mí iná múná dìyà nílì ìmánì àni àmínú bẹ̀rọ̀ bìkún fa àmàna. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار إلى الله أتبع لكيكي تين كيكي òjísẹ́lá muhammed sallallahu alayhi wa sallam àbí àwọn míín náà tó ṣáájú ẹ̀ tí ń sọ pé amin ń bi rabbikum ẹni gbàgbọ́ sí ẹni tó dá yín tí ń tọ́jú yín fàámà náà láti sọ pé rọ́bù tó o bá ti fi ẹni tí ń tọ́jú sí ìtumọ̀ rẹ̀ ò ní reflect ṣé ẹni tó o bá ní tó o bá ní olúwa ní tọ́jú ẹ̀ kó mú ẹlòmíì ti tọ́jú ẹ̀ wá ẹni tó pèsè gbogbo atẹ́gùn ti ń lò tí ọ̀dẹ́ allocation tí ọmọ wa látàbújá kọ́sọ́ gbogbo oúnjẹ tí ń jẹ tí ọ̀dẹ́ pé wọ́n sẹ̀ máa lọ wọ́n sẹ̀ máa ta allocation ni kọ́sọ́ ọlọ́run sì bo gbogbo wa láti rí kò sẹ́ni ẹ̀ lérò pé ebi ń títì ọlọ́run mọ̀jẹ̀ olùdé débi kó a máa rò pé ebi ń títì kò sẹ́ni tí ò ní jẹun bí ó sì máa ní ó sì máa bí ó sì gbẹ́mìí ró ní ó sì gbẹ́mìí ró. láfi sọ pé rọ́bà náà ìrẹ́ tó ṣe pé wọ́n lọ ń tọ́jú wa fàámà náà àti nígbàgbọ́ sí ọ fàgẹ́fẹ́rẹ́ lánàá dùnú ọ̀bà náà àti ètò wa ẹ̀ṣẹ̀ wa tá a bá ṣẹ̀ sàmójúkò fún wa wákà fẹ́rẹ́ àná tẹ̀yí àti nà aburú tá a bá ṣe bá wa bò ó bá wa fi nǹkan bò ó bò wá láti yí lórí ẹ̀ wọ́tá wa fana màálà aburọ̀ tó bá ti fẹ́ gbẹ̀mí lẹ́nu wa fáwa pẹ̀lú àwọn ẹni dáadáa àwọn ẹni rere rọ́bànà wà á tinà mà wà á tànà àlà rúṣùlìkà wà látòkùsì náà yawmal qiyamati ìnàbàlá àtòkòlífù lèmìíràn èrè ọlọ́run wàá tìǹà máa wàá tànà àlárùbílíkà àdéhùn tó ṣe fún wa lórí àwọn àwọn òjíṣẹ́ rẹ̀ ṣe fún wa wàlá tó ṣìnà yọ mọ́lìkìyàmá sí dákun má dojú e, e, ti wà nínú àlìkìyàmá ìnàkàlá àtòkòlífù lèmìíràn èsẹ̀ tí máa yapa àdéhùn ọlọ́run dákun má dojú ti wà ó wàlá àtúntò wọlé àánú rẹ̀ lásọ pé àlàkáwọ́fù ìbẹ̀rù ọlọ́run tá a níyì aládàrájà lórí ìpele ìpele ni ìpele alákọ̀ọ́kọ́ kéèyàn máa bẹ̀rù ìyá ọlọ́run lórí àti ètò tí yẹn bá ṣe lórí máa ṣe ọlọ́run àti tí yẹn bá jù sọ́fìn sí lórí má ṣe ọlọ́run ẹlẹ́ẹ̀kejì kéèyàn máa bẹ̀rù ọlọ́run kó wọn ọmọ títí tó ń wáyé ọmọ títí ń bọ̀ ọlọ́run dá kó fún sódà ti bẹ̀rù ọlọ́run yóò fi lè lóòrùn yóò fi dáa bàbá wa ní mahad ní láìpẹ́ yìí bá a mọ̀ ń bọ̀ ọlọ́run kó ṣàdékún àánú fún wọn kó fún wọn gbàgbọ́ wọn sí dáadáa mú ní afa kéèyàn lọ afa pé èèyàn ra méjì alákọ̀ọ́kọ́ ó mo kàn lọ kí mo yà kí wọ́n ní o àbí bá lọ kí kí ó lára wọn àbí wọn wá bá wọn kíláàsì dá wọn mahad tí wọn kọ̀ wọ́n kíláàsì wa lójú kó dàbí ti náhùn wọn kọ̀ òun ó ntú jẹ́ kó fi rí bẹ̀rù ọlọ́mbẹ̀ ó ó kéré ní ayé owó bó ọlẹ́ àgbé wa àbí nígbà tó wá sọ lọ́bẹ̀ ni pé ìkànnú àwọn ọba àfẹ́ dákọ rẹ̀ ó ti sẹ̀mí rí màmá rẹ̀ sáláìsì bàbá wa lọ kí ó ti dèèyàn méjì tó sọ fún mi kàtó ẹ péyàn kan sọ fún ilẹ̀ méjì lọ́nà méjèèjì wọ́n á lọ sí pé ó kó ọmọ rẹ̀ nǹkan kan èyí tí ìdọ́gba ń bà mọ́ wọ́n ní ọgbà àwọn tí wọ́n gbà ṣe nǹkan kan ọlọ́run sọ ní bàbá ẹ̀dá kan ṣàdúrà fún mi ọlọ́run dé dépò ọba ọlọ́run bàbá dìde lẹ́kọ̀ọ́ tí màmá rẹ̀ làwọn bá wà aláì wọn bàbá ọ̀sàjọ́ kí ló dé tí mo fi pé torí wọn wọ ọba káàró yìí rè tí n bọ̀ bá débẹ̀ tán láàmú àti àtẹ̀gbẹ́ náà gọ́lọ́mọdé ọ̀sẹ̀ bọ́ ni. àfa àwo ni ẹnìkan sọ fún pé ṣàdúrà fún mi kí n dórí ipò báyà mi ń dórí ipò ọba tí òun rẹ̀ ò ní dùn pé yẹ́ ẹ̀ ó ti rí tí ó ti gbowó.

ló nítumọ̀ abala àdọba ta tún ṣe kíríkù wàá di adé wàá dé fílà ògùn oṣù péré oṣù péré oṣù gbókọ lórí bí ẹran háràhárà ó kọ mùsùlùmí oṣù tó ń jẹ ìgbà mélòó la fẹ́ lò ń bẹ ibẹ̀ yẹn kan ló lo fifty two years wọ́n ní ọ̀sọ́ba tó lorú ẹ̀rí lẹ́yìn ìgbà náà wà ń kọ́ wàláwó ìṣítà àlefánú tó máa lè fẹ́ ìmì bá fàlà àbúdà mi ń yà ò ní fẹsí yẹrù ilà lẹkọọ bóyí oníjọ́ ní táwọn bàbá máa kọ ní nfààtò sàkẹta. wàláwó ìṣta alifan tọba lu ẹgbẹ̀rún kan ọdún one thousand years tó máa alifẹ ìní bàdà ha ó tún wàá lu ẹgbẹ̀rún méjì kún ó di mẹ́ta ó di three thousand years. fàlà àbúdà mi ń yà ò ní fẹsí yẹrù ilà lẹkọọ bóyí ìjọ kan bọ̀ wọ́n gbé ọ gẹ̀gẹ̀gẹ̀ ó dinú sàárè ìyẹn tọ́lọ́mbá ni wọ́n rókù rẹ̀ tọ́lọ́mbá ni wọ́n rókù rẹ̀ ni tí wọ́n bá rí ń tọ́sí ọlọ́dẹ ti fọ́lọ́ tó ní sàárè àìmọye èèyàn tó yẹ pé ikùn ẹranko inú igbó ìní sàárè ikùn rẹ̀ ní sàárè rẹ̀ àìmọye tó yẹ pé ní omi ni àmì ẹ tó yẹ pé ọjẹ làwọn títì ni láwọn èèyàn gbé mọ́jẹ ń súnmọ́ fún ọmọ tó yẹ mọ́ pa tí mọ́tò ẹ̀ tẹ̀sán ìgbìlẹ̀ tí a fẹ́ ìgbìlẹ̀ fẹ́ gbé lára rẹ̀ nù ẹni tí a bá tún gbé wọn lọ́n tó pọn lé ni. kàlábùdà mi yẹ omi ń tẹ̀síru ilẹ̀ kọ́bùrì ìjọ kan bọ̀ ọlọ́nu sàárì ọ̀fẹ́ ọkọ̀ wọn ò bọ́ ọmọ palẹ̀ rẹ mọ́ ó dòrùn lẹ tí wọn bá pẹ́ jù gan wàhálà ọjọ́ yóò lójú ẹni tó lè súnmọ́ ìyẹn wá kan tó kú nínú ilé tí wọn ò tètè àwọn ọmọ kéékèèké ni wọn ti sá àgbàlagbà ti wọn ti bẹ́ dànù. náà wá ọ̀rá kí náà lọ gẹ́gẹ́ gẹ́gẹ́ àti lọ gbẹ́lẹ̀ ilẹ̀ wọn tó wá tóbi torí ó ti wú sáré kéékèèké sáré ìjẹ́ bá tẹ́rẹ́ tá a ti mọ ẹgbẹ́ wọn àánú ọlọ́run tó nìyẹn nígbà tí yẹn ọba táìsì gbogbo lẹ́lẹ́ fẹ́ nọ́mà àbí kẹ́ táìsì ẹ̀ ẹ̀wù ti tóbi ọlọ́run ọbẹ̀ dé pọ̀ kó ní láti lọ́ọ́ lọ́ọ́ nù three thousand years kọ́ wá dẹ́ pé àìmọye thousand of years ń bọ̀ inú òbí nìyà gbogbo ohun tó fi yẹ kó fi sọ́lọ́n jura rẹ̀ lẹ́fọ̀ọ́lọ́ kò jù lẹ́fọ̀ọ́lọ́ ẹ̀ẹ́ inṣàlá ibẹ̀ ládùn sí pẹ̀lú ògùn ọlọ́run bàtà agbẹ́kọ̀ọ́ náà jẹ́ wúlò fún wa lẹ́yìn rẹ̀ láwọn abọ́ sí ipò ẹlẹ́ẹ̀kọ̀kànlá tá a ti ní àrọ̀dá ẹ̀wọ̀n kan ọlọ́run inṣàlá náà bismillah. اللهم اهدنا فيمن هديت